máa fọwọ́ kọ́ wọn lọ́rùn. kó yẹ kó stop wọn bẹ́ẹ̀ ni. Mm.

ìgbà gbọ́ á gbá àwọn ẹlẹ́lẹ́ni yẹ oníyà sórí kámẹ́rà. ṣé ń gbọ́ ah kí ló sọ ṣé ń gbọ́ gbogbo ẹ̀yin tẹ̀ ní kí Muyideen lọ ṣiṣẹ́ ṣé àwọn pé gbèsè ayé Muyideen bẹ́tà ti dé mọ́lá ẹgbọ́n kan tí lady sọ ó ní kò ó ní kò ó ní kò ṣiṣẹ́ rí láyé ẹ̀ tó ṣe wà lẹ́yìn ìlú lílù àti kọ̀ǹdọ́tọ̀ pé kò kọ́ṣẹ́ ọwọ́ kò ṣe kankan ẹ jẹ́ ń gbé sẹ́yìn díẹ̀ fún yín kẹ́ gbọ́ ìwọ tó ń sọ pé kí ẹni kí mi ní ìlọ ti ṣẹ́ náà kí ni iṣẹ́ Démọ́lá iṣẹ́ wo ni Démọ́lá ṣe ẹ máa gbọ́ ṣé ń gbọ́ ṣé ń gbọ́ ó ní kò ṣiṣẹ́ rí láyé ẹ̀ bó ṣe wà yẹn kò kéwú kò kàwé kò kọ́ṣẹ́ wọ́n pa láàrúwọ́ dúró kò kéwú kò tún kàwé wọ́n pa láàrúwọ́ dúró o kí ni barisa wọ́n ní irú wọn ló ń ya jàgùdà lọ́la o tó bá yá kan pa orúkọ bàbá ẹ̀ jẹ́ ìwọ ló jìyà ẹ̀ bó bá dẹrùn án ṣìbáraká ṣìbáraká um hmm? ṣìbólókó ṣìbólókó ọ̀rọ̀ ẹ̀gàn ló wà níbẹ̀ ẹ jẹ́ ká gbádé fàlàdé ò kágbóyè fọlọ́yè ló tọ́ ọ̀dìgẹ́ ìsájà méjì tó fi wọn ṣàkàdé lélé à Muyideen ìdó Muyideen ṣàtà dòrìṣà gbogbo ègbè eléré pátá ta ni ò mọ̀ pé Muyideen ló ń wí ni à. àlùjànnà ní eléré é wíì chief commander chief commander Muyideen lágbádé fún gìngìngì gìngìngì gèrègè ẹ pẹ̀lẹ́ tí yín o ṣé ẹ ń yín ẹ ń life story pásítọ̀ yín wọn ní kò tí kò kàwé kò kò ṣiṣẹ kò ṣiṣẹ rí kò kéwú kò kàwé kò ṣiṣẹ ta nìyí tẹ tẹ bá fẹ́ bú ẹ má débi o ẹni tó bá fẹ́ tó bá wá sókè bá bú mi èmi ò mi ò sí gbogbo kátikàti yẹn o ó yá ẹ wọlé wá ẹ wọlé ẹ wọlé kanlẹ̀ ó yẹ máa gbọ́ o wọ́n lọ́mọ onílù ni o. Mm-hmm ṣọtiri ọmọ tó yẹ kéèyàn gan ṣàánú fún lòun gan fúnra ẹ̀ is somebody tó yẹ kéèyàn ṣàánú fún fúnra ẹ̀ you understand. Mm. ló ń fìdí wọn ṣe ń gbọ́. mà ṣe o èèyàn. àánú ẹ̀ dẹ̀ wá ṣe mí ṣá. Tiangó, mi ti ẹ̀ gbọ́ débi gbogbo bíbà ìṣá mi gbọ́ ṣé òyìnbó gbogbo bíbà ìṣá <laughs> ẹ̀ bìlíf ṣé ń gbọ́. ọ̀tọ̀ ló máa ń wà ọ̀tọ̀ làwọn máa wà táwọn bá lọ sí Kòròdú God bless you mo ń gbọ́ yín mo ń gbọ́ yes. nǹkan tẹ̀yìn fẹ́ sọ nìyí ọ̀rọ̀ ṣẹlẹ̀ fẹ́ sọ ládùúrọ̀ ọ̀rọ̀ tó wà nílẹ̀. ó yá mò ń gbọ́ yín. ṣé ìjọba wa abẹ́ẹ̀ rí <laughs> ládùúrú ládùúrú ọ̀rọ̀ bàǹtàbàǹtà tó wà nílẹ̀. oníkóso <laughs> agbádá ọmọ níṣe ni good evening Àṣàkẹ́. pa mí. ó dàbí sálẹ̀ ló yẹ kán lọ. àwọn yẹn ti <laughs> àwọn yẹn ti mú bọ́ìsì yẹn lọ. <laughs> mi ò tiẹ̀ kà mi ò ka comment to be honest ẹ̀kọ́ kan tójú mi bá kan lọ bẹ̀ ni. <laughs> ah sorry o ah sorry o. <laughs> ó há ni o <laughs> ah ló bá tán ọlọ́wọ́ tí ìfẹ́ kẹ́ ẹ̀ sọ̀rọ̀ bíi a máa pàdé ńjọ́ mi ọjọ́ rẹ ah ok Abajo. <laughs> kí nìyẹn ọlọ́run ò jẹ́ ka gbọ́n tẹ̀ o Ha <laughs> ọlọ́run jẹ́ ká gbọ́ ọlọ́run jẹ́ ká gbọ́ ohun tẹ́ ń sọ. alágbájá alágbádá ọmọ ni ṣe ni. ládùúrọ̀ ọ̀rọ̀ tó wà ńlẹ̀ ẹ̀wọ̀n ẹgbọ̀n gan. ládùúrọ̀ ọ̀rọ̀ bàǹtàbàǹtà tó wà ńlẹ̀. ẹni yìí you are depressed ó ti ṣàgbógbé. ládùúrú ládùúrú ọ̀rọ̀ bàǹtàbàǹtà tó wà ń bẹ tó wà ń lẹ̀. bàtàbàtàtà ti sọ látàárọ̀ hmm. ọ̀rọ̀ ọṣẹ kọ́ṣẹ́ kò kọ́ṣẹ́ yẹn ló kàn <laughs> yóò ga jàre so ìtarí gbọ́ nìyẹn o <laughs> oh my god ta ló tún wà ń bẹ̀. ó rà ànúgbà ni ohun tó yẹ ohun tó yẹ kó gan kò yẹ yín òun gan i'm telling you. possible. Hmm? Bóyá ni ọ̀rẹ́ tó tún mú lọ́wọ́ lórí àánú. yẹn ni ò ní ò bọ́ sí. Bó ṣe ń ma treat àkó bọ́ sí. Ẹ́ tó bá dẹ̀ jẹ́ pé bó ṣe ń ṣe tó fẹ́ tó fẹ́ nà tó fẹ́ tó ṣe ń bá tó bá tiẹ̀ máa wọ́n ní wọ́n ní ẹran ò kí ń jẹ koríko abẹ́ àbáwọ̀ ẹṣin ò kí ń jẹ koríko abẹ́ kì í ṣe ìyàwó Muyideen ló yẹ kókó ẹ̀ máa le sí. You understand? kò sí àwọn kankan wà bẹ́ẹ̀ tó yẹ pé no no no kò sí bó ṣe bó ṣe lè bàjẹ́ fún ẹ tó kó jẹ́ pé irú irú ẹni tí Muyideen tó tó fẹ́ ni wọ́n wá ń bá sùn you understand tó yẹ pé ẹni tí Muyideen fẹ́ ni wọ́n wá lọ ń bá sùn ló wá lókù ẹ̀ wọ́n á lé sí àbá kódà kódà. mo.

ṣẹ́ni libido ẹ̀ ní èjì tó wà libido ẹ̀ máa high gan you understand ó tètè máa rí no me to be honest with you mi ò blame ẹ lórí pé torí gbogbo ọkùnrin ló ń yàn to be honest with you but why tó jẹ́ wípé ìyàwó Muyideen you understand kó bá ṣe kó ṣe sí wa irú bẹ́wà jínsìn tó sọ pé kinní kan kí ló wà ń bẹ̀ wọn tán náà n kò dẹ̀ bà kò mọ ẹni tó mú ìdẹ bẹ́wà jín fẹ́ tó bá ẹ má sọ ti bàbá no ẹ no no no ẹ má sọ ti bàbá no no no no no no no it doesn't have anything to do with it ṣé rí into ma. ó yẹ kó máa táǹtì yẹ kó máa kó máa jayé ẹ kó máa you know. Ah. I'm telling you. ló máa wá kiri bẹ́ẹ̀ ni. Yeah kó lọ máa gbọ́mọ kó lọ máa gbọ́mọ ọmọ ui àwọn ọmọ kìíní yẹn you know. very very dirty i'm i'm telling you. Eh. àwọn ọmọ ṣẹpẹtẹrì. <laughs> very very beautiful lady o oh. very pretty lady. Ah! kò já ó náà ó náà tètè máa rí ọ ó náà tètè máa rí ọmọ ọdún mélòó lágbàlá. bẹ́ẹ̀ni tó máa enjoy bẹ́ẹ̀ni. bẹ́ẹ̀ni náà wọ́n sọ. kan ló mú wálẹ̀ kò sẹ́ni tó mú àgbàlá wálẹ̀ òun ló mú rẹ̀ wálẹ̀. <laughs> Ah, ẹni sùúrù o ah, ah, ẹni sùúrù ẹni sùúrù ẹni sùúrù ẹ má gbé lọ bẹ̀ ṣé ẹ mọ̀ rí tẹ́lẹ̀ ni ṣé ẹ ti mọra yín rí ni ah no no no solar why are you doing that tán wá bú yẹn bíbá yìí sìn. àwọn ah, ṣé ṣé o ti rí pé o dìsáàbò èpè sólà ṣé o ti rí pé o dìsáàbò èpè ṣé o rí pé lórí burúkú ni ẹ ṣé o rí pé lórí burúkú ṣé o rí pé yẹ ti fò ṣé o rí pé yẹ ti fòbò jóná báyìí tó ń fi ẹ sáyé ṣé o rí pé yẹ ti fòbò jóná. àwọn òṣì ní ẹ o sólà olórí burúkú àdánwò ọmọ ní ẹ o. èmi ò ń ṣe èmi ọmọ ṣẹgbẹ ẹgbẹ ìyálàyẹ ẹ lòun ìyálàyẹ ẹ ni ẹlálàgbè wọ oṣù òun rìn kiri lórí Facebook olórí burúkú ò sọpọtì rádaràda olórí burúkú wèrè rádaràda. òun náà ni sólà yìí ṣe òun ni sólà yìí ṣe olórí burúkú ni sólà yìí ń tó ṣe nìyẹn òun náà ti lóye ó ti fi yẹ ṣògùn owó tí yóò bá fi yẹ ṣògùn owó ni kò ní wá bí màmá dìfẹ́ǹtì rádaràda olórí burúkú ọmọ ìyàwó èrè ni olóṣì olórí ibú níbo ló ti fẹ́ rí yẹ yóò ò ṣe é rí nà bóun ló ń gan ṣe rí tíyẹ ṣe fẹ́ rí ebó ni mò ń wò yìí olórí burúkú olóṣì. olórí ibú ọmọ òfò ọmọ òṣì rádaràda olòṣì ọmọ wọlé ìyàbọ ẹkún olórí burúkú yahoo boy block ẹjẹ block ẹ wèrè kókó sí burúkú lọ ọyọ ọrùn olórí ibú mo ti block wèrè. mo gbogbo wọn ni máa ṣá sí blocking sìn máa ṣá gbogbo wọn sí blocking sìn. ayé ìyá láyé ẹ ti bàjẹ́ ayé ìyá ẹ ó ti bàjẹ́ gbogbo àwọn fámìlì yìí gbogbo àwọn gbogbo àwọn èèyàn nínú fámìlì gbogbo àwọn tó tó tó mi tó jó jù mí lọ́nu fámìlì yìí ló ń bá rí òní jèrè wọn òní jẹ́ òní jèrè tó tara ẹ̀ jáde àwọn tó ní òní jèrè ẹ̀ òfo ní tó òfo lómi tẹ̀ fọ́ òfo lóko fó máa ṣe ọmọ rí gbé ìrírí ìjókòó òrí rógbò oríkì ìjókòó kò ní wọ̀fẹ́ kò ní sọ̀fẹ́ láàárọ̀ kò ní jẹ́ lálẹ́ àwọn tó ní òní jèrè orí ẹ̀ burú block kò ní dáa fún iṣẹ́ fífẹ́ yìí mèpè iṣẹ́ ni ẹ máa gbórí yín bọ̀ níbí báyìí màá wọ̀n yín lépè. ẹ̀yin lóbìnrin kankan tó kúyàn ó yà mí lẹ́nu àwọn olórí burúkú alátẹnujẹ ó lè yahoo boy. olórí burúkú. Hmm. à ń sọ̀rọ̀ wa ṣeré tiwa bíbà ẹ̀jẹ̀ máa máa búyàn àwọn ọmọ òkú àwọn ọmọ àwọn lè gbé ìyá wọn síta bí wọn lórí burúkú nonsense ẹ tún wá. àwọn ọmọ rádaràda. ẹ ti kó ẹ ti kó bọ̀dá yìí pọ̀ wọn ẹ ti kó sáànà. kò ní yẹ yín kò ní kò ní wọ̀ fún yín láyé yìí ẹ ní jèrè gbogbo tọ́tara ń jèrè ní jèrè bí ẹ ṣe wá sórí platform tẹ́ fẹ́ máa disturb nìyẹn ìyá yín ní nẹ́sàn mi ìyá tó bí lọ́mọ ò ní nẹ́sàn mi ẹ̀yin ọmọ òṣìra dáradá. <laughs> wọ́n à ó wà nílẹ̀ fún wọn. the topic is Agbala Gabriel àwọn ọlọ́pàá wọ́n lọ lánàá láti arrest ẹ̀ bó ń sá kiri kò súnlé mọ́júlá ń jẹta mọ́júmọ́ àná tó wọn bá nílé wọ́n dẹ̀ fi lẹ́tà fún pé by ten o'clock tí òbá bá bá wọn ní Òṣogbo láàárọ̀ yìí by ten o'clock ibi tí wọ́n bá ti rí wọ́n máa gbé e ni nítorí ọ̀rọ̀ Muyideen so he went to Òṣogbo wọ́n detain látàárọ̀ ló ti wà ńbẹ̀ wọ́n ṣe béèlì ẹ̀ nírọ̀lẹ́ ni that's the that's what they were saying you are just joining you are welcome so wọ́n ṣe béèlì ẹ̀ nírọ̀lẹ́ ló ṣe kúrò lóṣogbo nírọ̀lẹ́ ni wọ́n béèlì ẹ̀ ni o he left there on bail on bail ó wá lọ pẹ̀lú DPP so àwọn nǹkan tó kan DPP pẹ̀lú ọ̀rọ̀ pé wọ́n wọ́n ní kó wá sọ tẹnu ẹ̀ kó wá gbẹnu kó wá kọ̀wé àlàyé tó lè ṣe fún wa nígbà tí nígbà tí Muideen tó tó sọ fún ẹ tó accuse ẹ pé òun báyàwó òun sùn tó accuse ẹ pé òun náà tó accuse òun pé òun ṣe kinní kan o ò lè wá ṣàlàyé fún wa pé báyìí ló ṣe rí àwọn èèyàn sọ pé wọ́n ní kó má ṣàlàyé àlàyé yẹn ó ti lọ sí lóṣogbo lẹ́ni yìí so Muideen is winning Muideen ti sue i mean ó petition ẹ eh, um, kí lorúkọ ẹ̀ eh, AIG ní zone zone kí lẹ pé zone eleven àbí zone kí ni zone whatever lọ́ṣogbo so that is it that's the case now really but why from Òṣogbo north Ọ̀yọ́ state because Òṣogbo Ọ̀yọ́ state ti gbàbọdè commissioner of police ti gbàbọdè kò sí AIG ní Ọ̀yọ́ state Òṣogbo òun ló ń control AIG Òṣogbo ló ń control gbogbo facility yẹn so venture scammer my darling sis how are you so that is why ṣó ti so commissioner of police ti gbàbọ̀dè so whatever <laughs> god bless you so ó ṣáà ti lọ so that's the update for now mo dẹ̀ pariwo pariwo mo sọ àwọn tí wọ́n pàtẹ́wọ́ fún àgbàlá Gabriel àwọn tó ń pàtẹ́wọ́ fún àgbàlá Gabriel do you understand àwọn ni wọ́n bá dé ibi tó dé yìí because kò yẹ kọ́rọ̀ ẹ̀ débi tó dé yìí do you understand kò yẹ kí ọ̀rọ̀ ẹ̀ débi tó dé yìí reason tí mo ṣe sọ pé commissioner of police ó ti ó ti ń dáwọ́ rú because ibẹ̀ yẹn kan náà ó ní ọ̀rọ̀ Bẹ́wàjí tó ti ṣẹlẹ̀ lọ́yọ̀ state wọ́n fọwọ́ lágbá Bẹ́wàjí lójú so hold up till since. Hmm ibẹ̀ la ṣì wà kí ni ebi ẹnu ẹ̀ náà lè bá wa yìí Babátúndé kí ni pé hold update we are still here we still dey here what is the update on Muyideen house ẹni sùúrù ẹnbẹ ẹni sùúrù we will get there ṣé o ti yẹn ń sìn so Muyideen sìn ó máa mú padlock lọ síbẹ̀ yẹn lọ lock shop yẹn pa the, the shop belong to him and the house belong to him so that's just it so ẹ̀yin tẹ́ fẹ́ lẹ́ fẹ́ lọ gbowó yín padà ẹ tètè kọ petition ẹ tètè petition EFCC EFCC ní kẹ́ petition kẹ́ ẹ lẹ́ dáwó fún Muyideen you get me ẹ lẹ́ dáwó fún Muyideen pé wọ́n kọ́lé fún Muyideen ẹ wàá sọ bóyá kan ti Muyideen lẹ́ dáwó sí níbi tẹ́ ẹ so my people ẹ jẹ́ kí ẹ jẹ́ ká máa round up because this is nine after eight so really but why from Òṣogbo not Ọ̀yọ́ state it doesn't matter so ibi tí <clears throat> ọ̀gá wọn all your afa what submitted wọ́n ti kéde pé that submitted petition in Òṣogbo should know better for what àlòpọ̀ nílẹ̀ lómi ìwọ náà tún ti ṣàgbógbé Babátúndé ó ṣàgbógbé àgbótán ní kò wẹ ló mú pẹ̀lẹ́ èèyà. E pẹ̀lẹ́ it is well with you pẹ̀lẹ́. Hmm. Hmm, pẹ̀lẹ́ ìyá. Hmm. you don't know jurisdiction lọ́ọ̀yà Babátúndé pẹ̀lẹ́ pẹ̀lẹ́. ó yá ọ̀dẹ̀ kó pẹ̀lẹ́ ni kó pẹ̀lẹ́ tiẹ̀ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ ìyá pẹ̀lẹ́ ẹ̀ pẹ̀lẹ́ tiẹ̀ o sorry o ó dà ó dàárọ̀ ẹ̀yin èèyàn mi God bless you for joining yeah ó dàárọ̀ yes yeah bye bye bye bye bye bye bye don't forget to follow like and share please kí ni ẹ wà ń bẹ yẹn thirteen ah, ẹ bá mi gbé ẹ power tap dé ẹ jẹ́ kó wọ fifteen k ká máa lọ ẹ bá mi power tap ẹ bá mi power tap kẹ́ ẹ tó lọ ó yẹ ẹgbẹ́ ẹgbẹ́ di fifteen eh, fifteen k <clears throat> ọ̀gá Òṣogbo lọ̀gá wà ẹ̀ mọ̀ ni AIG IG IG AIG tó bá kúrò lọ́dọ̀ ó tiẹ̀ ti wà ẹ̀ mọ̀ ẹni tó ń ṣẹlẹ̀ ẹ̀ ń fojú di Muideen ṣe àwọn tí Muideen ti connect mọ́ nínú ayé ah àyà yín máa já o àwọn tí wọ́n ní interest lórí kéèsì Muideen. Oh. torí ẹ̀ mo ṣe ń wòye tí ẹgbẹ́ mi kàn wá pé ẹ dákẹ́ ẹ má kó bá bọ̀bọ̀ yìí ẹ dákẹ́ ẹ má kó ẹ má kó bá bọ̀bọ̀ yìí ẹ dákẹ́ ẹ má kó bá bọ̀bọ̀ yìí ẹ dákẹ́ ta ni ń bá wí ẹ ṣé ti rí ìyá rẹ lò ìyá tó bí ẹ lò I zero Babátúndé òòrè orí ẹ̀bi orí ẹ̀ orí ẹ̀bi apá ẹ̀tọ̀ àbóòrí ah abẹ́ẹ̀rí oh I'm sorry for your wife àgbàlagbà dẹ ni o ta ló ponú nínú èmi àti ewó ló ponú ìwọ lọ dẹ torí ìyàwó ẹ bó ṣe wà yẹn kò yẹ kó yẹ kó yẹ kó tiẹ̀ di odóbò rárá rárá kó débi tó máa fún ẹ lóúnjẹ ah kẹ́ ẹ róòtù òdodo ọ̀rọ̀ lẹ̀ báyìí kẹ́ má lè sọ. ó ní agbára o Ògúnkẹ́yẹ Ọlánrewájú kí ló sọ ó ní agbára o hmm. ẹ bá ọ yẹ power tap ẹ jẹ́ ká fifteen k thank you god bless you power tap power tap ẹ̀yin facebook kí ló ń ṣẹlẹ̀ ẹ jẹ́ ń já yín facebook ẹ ẹ̀yin ti facebook kí ló ń ṣẹlẹ̀ kí ló ń ṣẹlẹ̀ ẹ jẹ́ àlọ́ wá ṣòwò pé ó máa jẹ́ wá play show èèyàn kan fún yín lórí facebook ẹ jẹ́ ń dá yín.